نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 láti tàsíwájú nínú tàsírí wa nínú sọ́rọ̀tún nìsá lánàá adó lórí ayatollah ọba ti fi yé wa pé dájúdájú kò sí ẹnìkan nù àwọn yahudi àbí nasara àti kọjá pé wọn gba nẹbí ìsá gbọ síwájú ká nẹbí ìsó tó fàyè ilẹ̀ yẹn ni pé ń gba nẹbí ìsá bá padà wá ní ní ìparí ayé ní síwájú kí alkiyamu tó dé bákan náà jẹ́ ọgbẹ́ndẹ̀ alkiyama nabi yìí sọ́mọ jẹ́ ajẹ́rì lórí wọn pé lágbájá báyìí ó ṣe báyìí làkàṣègbè báyìí ó ṣe báyìí gẹ́bí a ti ṣàlàyé rẹ̀ lánàá a tẹ̀síwájú nínú ọ̀rọ̀ ọlọ́ọ̀bá tó ní fábíyẹ́dọ́lùmí mi nà lẹ́dínà hádùn. akwai adarmọ́tì. magar shi to ko ya ina aikin sa da ta pharmacist Khadija hmm. ta ce mun dan Dr. Alabi yanzu ko ana bukatan attention din sa a Dr. Alabi yana nan yanzu yana nan yake a ga Usman Nasir قال أبو عليك ولاني نعم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فبظلم من الذين هادوا حرمنا عليهم طيبات أحلت لهم حرمنا عليهم طيبات أحلت لهم وبصدهم عن سبيل الله كثيرا نعم وأخذهم الربا وقد نهوا عنه وأكلهم أموال الناس بالباطل نعم. وأعتدنا للكافرين منهم عذابا أليما ọlọ́bọ̀ bá lè kí ọlá ní fábíbólmi minalari na haadu látara àbòsí tí àwọn ẹni tí wọ́n jẹ́ yahudi látara àbòsí wọn tí wọ́n se fúrí ara wọn ọlọ́ọ̀bá ní haramna aleihim tayyibatin ohilatiláhùn asẹ́lẹ̀ wọ̀ lórí wọn àwọn nǹkan kan tó jẹ́ ẹ̀tọ́ ntọ́jẹ́ halali ó di èèwọ̀ lórí tiwọn wàbí sọ́dihim àn sabilillahi kàtírà àti pé ìgbìyànjú wọn tọ́pọ̀ lórí pé ká kọ dínà àwọn ẹni ọlọ́run ká kọ dínà káwọn èèyàn gbẹ́sìn ọlọ́run ọba yé ọjẹ́ sábàbí tí ọlọ́run ọba tó fi ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní ìtọ́jẹ́tọ̀ ọlọ́ọ̀bá sí lé wọ̀ lórí wọn àfá ibn kathir rahimahullahu ta'ala wọ́n ni ayà àwọn ń tàà sí lé wọ̀ láwọn ọmọ israeli lórí pàápàá jùlọ àwọn yahudi ó sì ti kọjẹ́ pé àwọn nǹkan kan ní tọ́jẹ́ pé ìsẹ̀mí wọn lọ́lọ́wọ́n bá fi ní ọmọ jẹ́ èèwọ̀ lórí wọn ìyẹn ní pé kádàrí yẹn àbí kọ̀dàrí yẹn bọ́lá ọba ṣe ṣe ètò pé kíkà dára wọn jẹ́ ìntọ́lọ̀ wọn bá ṣe lé àláàlì fún wọn wọ́n wá ti torí nǹkan kan wọ́n bá láwọn ṣe léwọ̀ lórí ara wọn bó ṣe jẹ́ wọ̀ lórí wọn nù tí wọn ò fi láǹfààní ìntọ́lọ̀ ọba ṣe lẹ́tọ̀ ó ṣe léwọ̀ lórí ara rẹ̀ ìdí ìtọ́lọ̀ bá fi kọ fún àwọn olùgbàgbọ́ òdodo ọlọ́ọ̀bá ni ìtọ́lọ̀ wọn bá ṣe lẹ́tọ̀ fún yẹn gbọ́dọ̀ ṣe léwọ̀ lórí ara yín o kọ́dà nẹ́bí sallallahu alayhi wa sallam ìtọ́lọ̀ wọn bá tó pe ànẹ́bí tó pa kéèsì rẹ̀ sínú yá ayọ̀ ànẹ́bí yóò lè mọ̀tò harimu ma ahalallahu laka èrè ọlọ́run ọba èrè ànẹ́bí sallallahu alayhi wa sallam kí ló dé tọ́jẹ́ pé ntọ́lọ̀ wọn bá se lẹ́tọ̀ fún ó se lé wọ̀ lórí ara rẹ̀ apákan náà olùmọ̀ wọn sálàyé pé ntọ́fà tọ́lọ̀ ọba fi sọ anabi sallallahu alayhi wa sallam ní ojoojúmọ́ anabi a máa wọ yàrá àwọn ìyàwó rẹ̀ kọ̀ọ̀kan yóò jókòó yóò béèrè àlàáfíà wọn kó tó bọ́ sí yàrá mi kó tó dípa anabi ó padà sí yàrá tó jẹ́ pé yàrá ẹni tó rún kàn wọn á lọ́kànnú àwọn aya anabi sallallahu alayhi wa sallam wọn wá ní hikima kan kí ni tọ́fà ní gbogbo ìgbà anabi bá ti wá kìí sọ̀dọ̀ rẹ̀ lànàbí oṣù ṣùgbọ́n yóò ti pèsè oyin ilẹ̀ anabi sallallahu alayhi wa sallam tànàbí bá ti jókòó tó béèrè àlàáfíà àwọn tó tó bá fẹ́ mọ́ra rí anabi oyin ni mo rí pọ́ fẹ́ràn oyin rí anabi sallallahu alayhi wa sallam anabi ọba jókòó yọba lá níbi oyin àwọn obìnrin yòókù sẹ àwọn obìnrin gbogbo ẹ̀wọ̀n ọmọ fura sí wọn á rí pé kí ló dé ìmọ̀ pẹ́yìn ààrẹ nìkan ju àwa yòókù lọ wọn á bẹ̀rẹ̀ sí tọ̀ pé wọn rí pé àtẹ̀ntà arábìnrin máa ni pé I ma gbe oyin wá fún anabi sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí ọmọ ẹ̀dẹ́ nìyẹn sẹ́mi tó yẹ káwọn náà ṣe ní pẹ̀tọ́ ó kálukú náà wò tóbi ò rí wọn ní kíláàsì tá òfin ní oyin mọ́ ìní wọn adágbọn wọn nítọ intanẹbi kórìíra jù náà ni kí kọgbọ pé oorun tí ọdá ń jáde láàrò wọn àbí látẹnu rẹ Tọba ti jáde gbogbo yàrá tọba wọ lẹ́yìn ìgbà náà kó kálukọ́ ọmọ fọ́ bomi pé ah, kí ni irun báyìí rẹ̀ ànábi kí lọ́ọ́ jẹ́ ètè obìnrin nù ṣe jáde ládàá arábìnrin ọwọ́ yàrá alákọ̀ọ́kọ́ ah, rẹ̀ ànábi kí ah, ní à ń jẹ́ oyin o tó oorun ti ń gbé jáde ọ̀dà anabi dé ààrẹ lẹ́kẹ̀tì anabi dé ààrẹ lẹ́kẹ̀ta gbogbo òròyìn kan náà ni anabi ni látòní lọ e, oyin mú mu omo tẹ́lẹ̀ wò lórí ara mi wò mú yin mọ́ alábọ̀ aṣọ àyà kalẹ̀ pé àà ah, eré anabi ọlọ́ limatu harimu ma ahalalahu laka kílódé tó ṣe ń tọ́lọ̀ ń ọba ṣe lẹ́tọ̀ tó ṣe léwọ̀ lórí ara rẹ̀ tẹ̀bùtẹ́rì mardata azuwajik torí pọ̀ wá ń wáyọ̀ nú àwọn ìyàwó rẹ̀ inú ojú ṣe ń ọba ṣe lẹ́tọ̀ ọ́ wà ṣe léwọ̀ lórí ara rẹ̀ nítorí délé ayáì tọ́lọ̀ ọba sọ ń bi pé àbòsí táwọn ọmọ ìsírẹ́lì sọ lórí ara wọn wọ́n sì ṣe nǹkan kan àwọn tó jẹ́ tọ̀ wọ́n sì ṣe léwọ̀ lórí ara wọn o ìtọ́lọ̀ wọn bá ṣe lẹ́tọ̀ fún wọn wọ́n sì ṣe léwọ̀ lórí ara wọn nínú tí wọ́n ṣe léwọ̀ lórí ara wọn ọ̀nà ni pé kí ọkùnrin ọ wà pẹ̀lú làákàyè àtàláfíà rẹ̀ kó lóun ò ní fẹ́ bìn fada ọlọ́ọ̀bá ní àti lọ́rùn àyàn lórí wọn o ọlọ́ọ̀bá ní wàrà àbá ní yẹta níbi tẹ̀dẹ̀ ọ̀hà fúnra wọn wọn àdádálẹ̀ ni ipe kí a ní àní ní àwòtò nípa ń sin lọ kóbi olóhùn ní lọ́kọ́ pé torí pé ń sin lọ ọlọ́ọ̀bọ̀ bá lékè ọlá ní mọ́kàtàbínà ha àlehìn àti lọ́rùn àyàn lórí ọlọ́wọ́n bò sí lófin fún ọ àwọn wọn dá fúnra wọn. ṣùgbọ́n àwọn ṣe pé àwọn ń wáyọ̀ nu ọlọ́ọ̀ni ṣùgbọ́n ń bọ̀ ọ̀ya ó ju agbára wọn lọ ọlọ́ba ní famara ha ń bọ̀ ọ̀ya ó ju agbára wọn lọ àní fẹ́mi àní fẹ́mi bùkátà ara máa béèrè bí ẹni tọ́lọ́ba fi parí ń gbọ́ ọ̀pọ̀ nù wọn òbílẹ̀ jẹ́ ni wọn wọn ò fẹ́ torí ntọ́nà ọba ṣe lẹ́tọ̀ fún wọn wọ́n ṣe léwọ̀ lórí ara wọn èyí tó fi jẹ́ pé ìgbàtà apá kan náà àwọn sàábì anabi sallallahu alayhi wa sallam tó kan nù wọn ni òun ọmọ fi gbogbo ọjọ́ sí lọ́wọ́ ní òun ò ní fẹ́ bìn anabi nítọ́ ọ̀ tẹ̀lé lànà tèmi o ọ̀ tẹ̀lé lànà tèmi nítorí délé ibùdó kàtí ni apá kan tí àyà ń kó sínú nù ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé àwọn nǹkan wà tọ́lọ̀ wọn bá ṣe léèwọ̀ lórí wọn ọlọ́wọ́ bá ní wàhálà lẹ́dínà hadu haramna kúlẹ̀ di zufur wàmínà albakari walganami haramna alayhim shuhumahuma illa ma hamalat zuhuruhuma awil hawaya aw makhtala tabi azum zalika jazainahum bi baghihim wa inna la sadiqun ọlọ́wọ́ bọ́ bá lẹ́kì wàhálà lẹ́dínà hadu ẹ̀rọ àwọn tí wọ́n pẹ̀lú àwọn yahudi haramna alayhim kúlẹ̀ zufur gbogbo ẹran abè kaná àtẹléwọ̀ lórí wọn gbogbo ẹran kó tọ́ba fele léèkaná jíjẹ lórí wọn àtẹléwọ̀ ọlọ́balà àtẹléwọ̀ lórí wọn. wàmílẹ̀ albakari wàlgánami nínú àwọn màálù àtàwọn àgùtàn haramna alehim shuhumahuma àtẹran màálù lẹ́tọ̀ sẹ́ màálù ò léèkaná àwọn àgùntàn wọn ò lè kaná ẹran rẹ̀ àti lẹ́tọ̀ fún wọn pé kan jẹ́ ṣùgbọ́n pẹ̀lú májẹ̀mú haramna aleim ṣòhùmáhùmá ntí bá ń fi lé jẹ́ ọ̀rá lára àwọn nǹkan wọ̀nyí èèwọ̀ lọ́jẹ́ lórí wọn ká jẹ́ nígbà wọn bá pẹran ẹran nìkan ni wọn jẹ ntí ń jẹ́ ọ̀rá tọ́ba yìí lè wà lára rẹ̀ wọn ò gbọ́dọ̀ o ọlọ́ba ni ilá ma amala duhuru àyàfi ọ̀rá tí ń bẹ ní ike ẹ̀yìn àwọn ẹran wọ̀nyí. awil hawaya tàbí ọ̀rá tí ń bẹ ní fún àbí tí ń bẹ nínú nǹkan inú ẹran ètò ọ̀rọ̀ papọ̀ mọ́ fún ọlọ́ba lóhùn sí lẹ́tọ̀ fún wọn. àwọn makitala tọbi azùn àbí ọ̀rá tó ti lọ́ papọ̀ méegun. tọ́jẹ́ pé ń bẹ láre egun kò sí fákù àwọn ilé ọlọ́ọ̀bá ní aṣẹ́lẹ̀tọ̀ fún wọn ṣùgbọ́n lẹ́yìn bẹ́ẹ̀ gbogbo ẹran tó bá fi lè já abèé kaná èèwọ̀ lọ́jọ́ lórí wọn ọlọ́ọ̀bá ní kí ló dé tá a fi sòfin fún wọn zálìkà jẹ̀zẹ̀ iná hùn bíbá rèé hìn torí pé ẹnu àlá wọn lọ́jà san ọlọ́wọ́ bá sòdodo ni gbogbo ń tọ́lọ́wọ́ bá ti àṣedọ́gba ni ìdí ni tó fi jẹ́ pé ńgbà tọ́lọ́wọ́ bá rán nẹ́bí sallallahu alayhi wa sallam inú tọ́lọ́wọ́ bá ní ká nẹ́bí ọmọ sọ fáwọn israẹli pé tẹ́ ẹ bá gba ànábì bọ̀ wàyẹ́bọ̀ wà ánhùn israhun wal aglala lati kanat alayhim gbogbo ń tọ́jú èèwọ̀ lórí yín tẹ́lẹ̀ nígbà yẹn bá gba ìsìláàmù tálọ̀ ń pinra nẹ́bí sallallahu alayhi wa sallam tọ́lọ́wọ́ bá ti ṣe léèwọ̀ lórí yín látọ̀ yé ànábì musa tẹ́ ẹ bá ti lè gbà nẹ́bí yóò dẹ́tọ̀ fún yín islam ó ṣe kíni o yóò ṣe dẹ́tọ̀ fún yín gbogbo ìnira àti mùsíbà tẹ wà nù rẹ̀ nípa àtẹ̀mí nípa àwọn òfin ọlọ́run ọba tọ́jú pé ọ̀pọ̀ rẹ̀ àtọ́fà àwọn lójú kọ́ lọ́wọ́ bọ́mọ àtàwọn òfin tó lélẹ̀ hàn lórí títẹ̀ bá ti gba islam gbogbo ẹ̀ lọ́lọ́wọ́ bó ṣe ní kíni o yóò ṣe ní rọrùn ọlọ́ọ̀bá ní fábíbọ́lùmí mílẹ̀ lẹ́dínà háàdù haramna alehim tayyibatin uhillat lahum àwọn tó jẹ́ dáadáa tá a ṣe lẹ́tọ̀ fún wọn ọlọ́run ọba ní àwọn ẹni aṣeléwọ̀ lórí wọn torí pábòsí torí àbòsí wọn wọ̀bí sọ́dihim àǹsẹ̀bíliláhi kàtíra inú tọ́fà tọ́lọ́run ọba fi ṣerú dájọ́ ìfún wọn tó fi gbá àwọn òfin lórí wọn pé àwọn nǹkan wọ̀nyí jẹ́ èèwọ̀ torí pé wọ́n ń kọ dínà àwọn èèyàn láti gbẹ́sìn ọlọ́run ọba yé àwọn ò ní gbà wọn ò sì ní jẹ́ ní tí gbà àwọn mòótọ́ wọn ò tẹ̀lé ẹni tí ń wòótọ́ gan wọn ò sì ní jórí torí pé àwọn ọmọ àmọ́ máa tẹ̀lé ni wọn ò ní fẹ́kẹ́ òru tọkọ tẹ̀lé torí pé ọ̀pọ̀ ní ọ̀sọ̀nù ìmọ̀ àfẹ́ ní ẹni tí gẹ́gẹ́ bí ó ṣe sẹlẹ̀ lẹ́ni ẹ̀dá àkọ́kọ́ tó ṣẹlọ̀ àṣetáni ń gbọ́ ọlọ́wọ́ bá lé àṣetáni dìnnà onírè ọlọ́wọ́ bá kò ní jẹ́mi nìkan o ẹ̀mí náà wà inú àwọn tí wọ́n tara dámà jáde màá rí i pé mo kópa mo kó nù wọn ti o ti ń tí wọ́n fi jọjọ́ mọ̀ ẹ́ nítorí di ilé ọlọ́ọ̀bá nítorí tí wọ́n ṣe é lójú kọ́lọ́wọ́n bó ṣe kí ni o kọ́lọ́wọ́n bó kóyà jẹ wọn ọlọ́ọ̀bá ní wà á kùbí homo rìbá inú táwọn yahudi ṣe tó jẹ́ kọ́lọ́wọ́n bó ṣàwọn òfin tó lé lé wọn lórí á kùbí homo rìbá jíjẹ owó èlé tí wọ́n ń jẹ owó èlé interest tó jẹ́ pé gbogbo fitina ipe ẹkọnọmì wọ fìtínà láyé interest lọ́jọ́ ga àwọn adùn tí mo fà kọ́dà tí ẹ má àsìkò wàyí náà nítorí jẹ́ pé àwọn ẹni tí wọn ò sẹ́ gbọ́ lọ́wọ́n ọba gbọ́ láńlá náà àwọn economics wọ́n sépè fún rìbá wọ́n ní gbogbo bí ọba tí wọ́n kẹ́kọ̀ọ́ sí tọ́ka wọn pẹ̀lú islam o àwọn kan sọ̀rọ̀ reality tí wọ́n mọ̀ gbogbo bí wọ́n bá ti di owó èlé àwọn àwọn tí wọ́n bá tí wọ́n ń ṣe díìlù bọ́yá wọn ò fi ní sinmi àwọn yahudi ó sì wà nínú tọ́jú pé àwọn capitalize lé lórí ìdíni tọ́lọ́ bá fi fi ròyìn wọn pé wà á kọ́dé himu rìbá inú táwọn sọ di normal nísẹ̀mí wọn àbí gan tí wọ́n sọ di necessity nísẹ̀mí wọn ọ̀n náà ní riba. gbogbo transaction tó bá lọ fẹ́ ṣe afẹ́ dá cooperative kan lé afẹ́ dá kínní àní gba rìbá nítorí wọn kọ́ mọ́ bó lẹ́sẹ̀ fẹ́ sustain ara yín torí pé ó ti wà nù táwọn ti rò papọ̀ mọ́ ètò ajé tiwọn ọlọ́ọ̀bá ni wọ́n kọ́ núhù àná wọ́n ń jẹ rìbá léètọ́ jẹ́ pé àti kọ̀ fún wọn wọ́n ti sé léèwọ̀ lẹ́yìn lórí fa ọwọ́ àánú tírọ̀ ọwọ́ wọn pé ọlọ́run ọba ṣe rìbá léèwọ̀ ọlọ́run ọba so wéèlè léèwọ̀ ṣùgbọ́n wọ́n ń jẹ́ wàá kílìm amúhálà nàásì bilbaati àti pé yahudi gbogbo ọ̀nà àbòsí tí wọ́n fi gba dúkìá ọmọ ẹ̀dẹ́ nìyẹn ń bẹ lọ́wọ́ yahudi tí wọ́n fi jẹ́ gbọ̀nà àbòsí ọ̀nà tí wọ́n gbà tọ́ ń bẹ lọ́wọ́ yahudi ọlọ́ba ti ṣe léwọ̀ fáwa pé ọ̀làtà kúlọ̀ ọmọ alákùnbẹ́ ẹ̀nà kùnbẹ́ lè bá pè ẹ má ṣe jẹ dúkìá yín láàrin ara yín lọ́nà tí wọ́n gbà tọ́ bíi ti yahudi kọ́ gbogbo yahudi ń gbọ́ bá bọ̀ dòwò pọ̀ bí ó ṣe jẹ lára rẹ kọ́dọ̀ ò lè mọ̀ wípé ńgbà mi ọ̀sánù rẹ ó ti jẹ́ ń tó ju tiẹ̀ lọ tó pọ̀ kó tó di pé wọ́n rí díẹ̀ tó rí pé orí gbà ó yahudi nù. ọlọ́ọ̀bá ni wàhálìm amúhálẹ̀ nàásì wàhálìm bilbaati wọ́n jẹ dúkìá àwọn ènìyàn lọ́nà tí ó tọ́ létọ́ lọ́wọ́ ṣe léwọ̀ ọlọ́ọ̀bá ni wàhátẹ́dínà lè káfírí nà mí ọlọ́run bá ní apèsè ìyá ẹlẹ́ta eléru lẹ́dì wọn kí wọ́n mọ̀ rò pé n táwọn ṣe ń lé ayé àwọn mú jẹ́ o wọ́n padà wá bọ́lọ̀ wọn ó sì ṣèṣì rọ̀ṣẹ́ wọ́n padà wá bọ́lọ̀ ọlọ́run ọwọ́ ó sì ṣe kí ni o ọlọ́run bá ti pèsè yá lẹ̀ fún wọn inú àwọn aya ń tọ́ka sí inú aburú rìbá nù ẹni tí ń jẹ rìbá ọ̀para rẹ̀ pọ̀ sínú ọkọ̀ kan náà pẹ̀lú àwọn yahudi ẹ̀wọ̀n tó lọ́wọ́ bá fi gbẹ̀yìn rẹ̀ pé ìyá ẹlẹ́ta eléro ń bẹ fẹ́ tí ń jẹ rìbá tí ń jẹ owó èlé àwọn ayal kùránì pọ̀ tí ń sọ aburú owó èlé ọlọ́wọ́ bá ṣe léwọ̀ ọlọ́wọ́ bá ní yáyọ̀ lẹ́dí náà amọ̀nù láti àkúlò rìbá àbọ̀ àfà mọ̀dọ̀ àfà ẹ má jẹ rìbá ìlọ́pọ̀ ńlọ́pọ̀ compound interest ọlọ́wọ́ bá lẹ́yìn gbọ́dọ̀ jẹ́ o ayakọ̀ ọlọ́wọ́ bá sọ fún wa pé alẹ́dí náà yà la yaqumuna illa kama yaqumu alladhi yatakhabbathu ash-shaytanu min al-mas en tin ba ile je riba gbogbo àwọn en tí wọ́n je riba injo gbendi al-qiyama wọ́n ó dìde ní ìdìde asínwín ni ìdìde wèrè láàgbẹ̀ wọn dìde injo gbendi al-qiyama inú yàtọ̀ lọ́wọ́ bó fi jẹ wọn nù kí ló dé gáríkà bí anáhùn kọ́lù iná màlbẹ́rù mi tó rí bá wọn ni kò síyàtọ̀ láàrin kátàkárà àti owó èlé tá à ń gbà kò síyàtọ̀ ibi bísínẹ́sì yìí àwọn ti gbàgbé ni pé wà á lọ́láhùn bẹ́ẹ̀ àwọn haram riba ìbọn lọ́wọ́ ọba ló ṣe kátàkárà lẹ́tọ̀ ó sì ṣe rìbá léèwọ̀ nítorí délé gbogbo ẹlẹ́ni tọ́ka sí pé rìbá ń tó burú ni ìwà yahudi ni anabi sallallahu alayhi wa sallam inú àdìsí bukhari hadisi kan wá to gún báyìí wọ́n ń pè ní hadisi ru'iya annabi sallallahu alaihi wasallam sallam ọlá làtàlá àwọn annabi ọlọ́ọ̀bọ òdodo ni ipa àwọn màláìka kan wá gbé òun wọ́n gbé òun rìnrìn àjò kan tó jìnà wọ́n gbé òun dáwọn àyè tó pọ̀ ó nínú àwọn àyè tí wọ́n gbé òun dé wọ́n gbé òun débi iná wọ́n sì sí iná wò òun òun ráwọn ọmọ iná oríṣiríṣi nù náà wọn ní inú ibi tí wọ́n gbóhùn dé wọ́n gbóhùn dé wọ́n síbi kan hùn arákùnrin kan ọwọ́ àánú odò odò yìí kìí somi lọ́wọ́ àánú odò ẹ̀jẹ̀ lọ́wọ́ àánú odò náà ẹ̀jẹ̀ inú odò ẹ̀jẹ̀ ní ti ń lúwẹ̀ tọ́ba ti wàhálà ni ó ṣe jáde ẹ̀ńtà nílùú inú odò àti pé tọ́ba ti se tọ́ba ti tiraka pé kó wọn jáde tọ́ba ti dé etí odò ipe òun ti rọ aríbi kan gbámú kó wọn nàrí kọ jáde arákùnrin kan ń bẹ òun dúró létí odò àwọn òkúta ń bẹ ń wájú tiẹ̀ tárákùnrin tó nù odò yìí bá ti nàrí báyìí ipe kó wọn jáde èyí tó wà tó sì lẹ̀ lóko òkọ́ ọba lójú ọba tó kó sínú odò ìyà ti ń jẹ́nu tí òfin lè bọ́ nù odò anabi sallallahu alayhi wa sallam anabi béèrè pé kí lélẹ̀ ṣe irú ẹ̀sẹ̀ wo ni àwọn màláìka tí wọn bẹ pẹ̀lú anabi ni ìyàtọ̀ lọ́wọ́ bó fi jẹ ẹni tí ń jẹ rìbánu ìpè ìyá ẹni tí ń jẹ rìbánu yọọ máa lu ẹnu odò ẹ̀jẹ̀ kò sì ní ilé bọ̀m̀bẹ̀ kọ́lọ̀ kọ́dà àbò rẹ̀ bọ̀ wá inú ọ̀fíjẹ́ pé gbogbo bẹ́yìn ó sì lè jẹ̀nà sí rí ìbàgbìyànjú rẹ̀ ìdí èyí tí umar bin khattab radiyallahu ta'ala anhu ti sọ pé ittaqur riba wattaqur riba ẹ jìnà sí owó èlé tó fojú hàn pé riba lélẹ̀ ẹ jìnà sí ń tọ́jẹ́ pé iyèméjì wà lórí rẹ̀ ṣé riba ni àbí ẹ̀ṣẹ̀ riba umar bin khatab ní jìnà sí o gbogbo bá wá sí lágbára máa jìnà sí ìwà àwọn yahudi ni ọlọ́bọ̀ bá alékẹ́ ọlá ní láàkíní rọ́sìkú na fílùmí nínú wàlmù nínú يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك والمقيمين الصلاة والمؤتون الزكاة والمؤمنون بالله واليوم الآخر نعم أولئك سنؤتيهم أجرا عظيما ọlọ́ọ̀bọ̀ba alẹ́kíọ́lá sí olùsàṣedọ́gba ni ọlọ́ọ̀bẹ sì sálábòsì ọlọ́ọ̀bá máa pé gbogbo àwọn yahudi wọn ọ̀dà bákan náà gẹ́gẹ́ bó ti sọ fún wa nù parí alẹ́ ìmọ̀ràn pé lẹ́sù sàwà á wọn ọ̀dà bákan náà kẹ́ máa rí pé gbogbo wọn náà ni ọlọ́ọ̀bá fi yọ pé àwọn ẹni ọlọ́ọ̀wọ̀n àánú wọn o ẹ máa wà sí dọ́gba ọlọ́ọ̀bá ni láàkì ni rọ́ọ̀sì kúnà fìlẹ̀ ilmi minhum ṣùgbọ́n àwọn onímọ̀ dìlẹ́nu wọn àwọn ẹni tí wọ́n jiná nínú mànú wọn wàlmùmínúnà àtàwọn ẹni tí wọ́n jẹ́ olùgbàgbọ́ òdodo yùmínúnà bí máa ń zilẹ̀ ilẹ̀ ìka wọ́n gba ń tà sọ̀kalẹ̀ fúnra anabi sallallahu alayhi wa sallam wọ́n gbàgbọ́ lódodo wà máa ń zilẹ̀ mi ń kọ́bìlíkà wọ́n gba ń tà sọ̀kalẹ̀ síwájú rẹ̀ wọ́n gbọ́ náà gbọ́ lódodo wọ́n gba tàwọ́rá gbọ́ wọ́n gba ìǹzílá gbọ́ wọ́n sì gbàlùkọ́rá abdullahi bin abbas radiyallahu ta'ala anhu ó láyà ìsọkalẹ̀ ní lórí àwọn onímọ̀ ńláńlá nú àwọn yahudi nínú ìgboro madina tí wọ́n gba ìsìláàmù wọ́n nímọ̀ wọ́n sì jẹ́ ti ń páyọ̀ ọlọ́run wọ́n kà dé bíi pé wọ́n rí pé àpẹẹrẹ ànábì kan jáde wọ́n rí gbogbo ẹ̀ gbogbo àpẹẹrẹ ànábì tí ó jọ ní ànábì kan gbogbo ẹ̀ wọ́n rí ńgbà tá nẹ́bí sọlọ́lá àdìsọ́lọ́mà dìde gbogbo àwọn ròyìn wọ̀nyí ni wọ́n rí pópé sára nẹ́bí sọlọ́lá àdìsọ́lọ́m ni wọ́n bá gbà nẹ́bí bọ̀ inú wọn káàbùl àkbárì wà ń bẹ̀ abdullahi bin salam wà ń bẹ̀ àtẹ̀wọn àti bí àwọn mélòó kan tó jẹ́ pé wọ́n gba ọlọ́run ọba gbọ́ lódodo wọ́n láwọn ọlọ́run ọba sọ ń bì wàlmùkí mi nà sọ́lá bákan náà àwọn ẹni tí wọ́n ń irun dúró wàlmù tó nà zaka àtàwọn ẹni tí wọ́n ń àwọn olùmọ́ni tí wọ́n ń yọ zaka zaka pín sórí sí méjì zakato nafsin wa zakato mal àwọn ẹni tí wọ́n ń yọ zaka ẹ̀mí wọn tí wọ́n ń fọ ẹ̀mí wọn mọ́ kúrò níbi ìsẹ́lọ̀ tí wọ́n ń fọ ẹ̀mí wọn mọ́ kúrò níbi ntọ́lọ̀ wọn bọ̀ fẹ́ à ń pè ní zaka ìyẹn bọ́lọ̀ bá sọ pé ah, wọn nafsin wa ma sa wáhá fàálàmàhà fùjúrọ̀há wàtàkùwáhá wa ni kọ́dá afláhá mọ́ ń zaka ọlọ́ba ni mo àti tó mẹ́mí dọ́gba lára ọmọ ẹ̀dẹ́ ènìyàn fàálà máa fùdúrọ̀ ha wàtàkùwà ha ọlọ́run ọba ní kẹ́mi kọ̀ọ̀kan máa máa ti ń jẹ́sẹ̀ lọ́n àti ti ń jẹ́ payọ̀ lọ́n ntí wọn náà ṣe tí tó ṣe tọ́mọ̀ pé ìṣẹ́lọ́n lélẹ̀ ọkàn rẹ̀ ọ̀sọ̀ fún ntí wọn náà ṣe ṣe tọ́mọ̀ pé tọ́lọ́n lélẹ̀ tì mọ̀ sí ọkàn rẹ̀ ọ̀sọ̀ fún un ọlọ́ba ní kọ́dá tọ́jẹ́ pé payọ̀ ọlọ́run ọba lójó jogún lẹ́mí òun irú ẹni bẹ́ẹ̀ lọ́la irú ẹni bẹ́ẹ̀ lò sórí rẹ̀ kọ́lọ̀ nǹkan wọ́pẹ́ ni rẹ̀ wọ́n ní ìtumọ̀ àkọ́kọ́ pé yóò tó na zakat nù ẹlẹ́ẹ̀kejì yóò tó na zakat zakat amuwal wọn a máa yọ zakat dúkìá wọn ọlọ́run ọba ní wàlmínú na bíláhi wàlíọ́mìl àkìrì àtàwọn tí wọ́n gba ọlọ́run ọba gbọ́ lódodo tí wọ́n sì gbọ́jọ́ ọ̀kan ìgbọ́ wọ́n gbà pé ọlọ́ọ̀bọ̀ kan ṣoṣo lọ́tọ́ káwọn ọjọ́ sí fún ọlọ́ọ̀bọ̀ kan ṣoṣo lórí gbogbo ń táwọn ń se níṣẹ́ ọ̀dọ̀ ọlọ́run ọba iláwọn ó sì padà sí níjọ́ kan tọ́jẹ́ yọ mọ̀lá ààfẹ́ táwọn ti lọ sí sí rosẹ́ ọlọ́ba ní gbogbo ẹni tó bá ní ilé ìládìí ọkàn rẹ̀ òláìka sanu tíhìm ajọ̀ràn àzima dájúdájú àwọn ilé àwọn náà lẹ́ ń tá fún ní ẹ̀sán tó tóbi àwọn aláàsán wọn lẹ́sàn tó tóbi àwọn olùmọ́ ní ai aljanna yẹn ni pé aljanna láti san wọn lẹ́sàn gẹ́gẹ́ bí sí oníkálukú bá sì ṣe mọ ni iná nírú aljanna ti ọwọ́ nítorí ìdí eléyìí ọba ń so fún wa bí ìgbà tí ń pàkíyèsí wa pé a gbọ́dọ̀ fara jọta ni o a gbọ́dọ̀ fara jà àwọn yahudi o tí wọ́n máa máa róòtọ́ tí wọ́n tẹ̀lé tọba róòtọ́ tẹ̀lé òdodo mọ́tì torí pé lágbájá lọ sọ àbíkọ́ gbà lágbájá tí wọ́n ń fẹ́ mu la tẹ̀lé ntọ́lọ̀ wọn bá ní o ṣe in ló fi jẹ́ ntọ́lá láyé àti lọ́rùn kọ́lọ̀ bó jẹ́ aláì àti lọ́rùn ọlọ́wọ́ bá ní. iná àwòhàìná ilé kàkà máa àwòhàìná ìlànà òhìn wà ní nàbí bá fi wà àwòhàìná ilé. ويعقوب والأسباط وعيسى وأيوب ويونس وهارون وسليمان نعم وآتينا داود زبورا نعم ورسلا قد قصصناهم عليك من قبل ورسلا لم نقصصهم عليك نعم وكلم الله موسى تكليما نعم رسلا مبشرين ومنذرين لئلا يكون للناس على الله لئلا يكون للناس على الله حجة بعد الرسل نعم وكان الله عزيزا حكيما الله بابا عليك ولاني إنا أوحينا إليك دادر أجوا والله وبلا صواهي كالفو إلى النبي صلى الله عليه وسلم كما أوحينا إلى نوح gẹ́gẹ́ bá a ti sọ wáhìí kalẹ̀ fún ànábì nùhù apá kan náà àwọn olùmọ́ni àwọn yahudi ń gbà tá ànábì sallallahu alayhi wa sallam tó pé wọn níjà lórí pé gbogbo ń tẹ̀ ń se yìí tẹ́ ẹ lẹ́gbà ń bẹ́ nínú tí rọ̀wọ́ yín yẹ bí àyà kan ṣe sọ fún wa kólfà tó bi tẹ̀wọ́rọ́ àti fatiluha nkuntum sadiqin ẹ mú tí rọ̀wọ́ yín wá kẹ́ wá kà tó bá dòdòdò ni torí bí ìwà ìfẹ́ gba òótọ́ ṣe bó ṣe múmú tó lẹ́mí àwọn yahudi wọ́n ni wọ́n bá yarí pé kí ni ọlọ́ọ̀tẹ̀ sọ wáyé kalẹ̀ fẹ́ni kankan rí àti musa àti isa àti wọ́gẹ́ kò sẹ́ńtọ́lọ̀ ọba sọ wáyé kalẹ̀ fún rí wọ́n bá da gbogbo ẹ̀rú wọ́n ní lójúkọ́lọ̀ ọba wa sọ ayà ìkalẹ̀ pé iná àwòháiná ilẹ̀ ìka ìrẹ́ ànábì ọlọ́ àwa la sọ wáyé kalẹ̀ fún ọ kàmá àwòháiná ìlànà wọn nàbí yìí nàbí báàdì gẹ́gẹ́ bá a ṣe sọ wáhàyè kalẹ̀ fún ànábì nuhu àti gbogbo àwọn ànábì tí wọ́n tẹ̀lé wa àti gbogbo àwọn ànábì tí wọ́n wá lẹ́yìn rẹ̀ gbogbo wọn la sọ wáhàyè kalẹ̀ fún lábẹ́ ilé làwọn olùmọ́ ti ní òjíṣẹ́ àkọ́kọ́ tọ́lọ̀ wọn bá rán oná lànábì nuhu òní rọ̀súlù àkọ́kọ́ tọ́lọ̀ wọn bá rán sọmọ ẹ̀dẹ́ ènìyàn ìpẹ́ ẹ̀ lọ jíṣẹ́ wọn lòun làkọ́kọ́ torí pọ́ lọ́wọ́ bá sọ pé wà nàbí yìí nà mí bá àdì àti gbogbo àwọn ànábì tí wọ́n wá lẹ́yìn ta ni o lẹ́yìn ànábì nù. ọlọ́ọ̀bá ni wà á wáyíná ìlà ibrahima ọlọ́ọ̀bá ni àwa la sọ wáyé kalẹ̀ fún ànábì ibrahim wa ismaila àtọmọ rẹ̀ ismail wa ishaqa àti ishaq wa yaquba àti yaqub wal asbaq àti àwọn ìran ìsírẹ́lì àwọn anabi ọlọ́nkà tọ́lọ̀ wọn bá nánú àwọn ọmọ ìsírẹ́lì wà Isa àtànẹ́bì ìsá wà Ayuba àtànẹ́bì ayúbà wà Yunusa àtànẹ́bì yúnúsà wà haruna àtànẹ́bì haruna wa suleiman àtànẹ́bì suleimana ọlọ́ba náà wà lásán wáyé kalẹ̀ fún gbogbo àwọn eléyìí ẹ wá fẹ́ máa dín yẹn pẹ́ mọ̀ wọ́n lónìí kọ́dà wà á tẹ́ iná dáwúdà zàbúrọ̀. Awala fún annabi dawuda ní tíra kan tán pè ní zabura gbogbo wọn pátá ọlọ́ba láwà lásọ wá ìkàlẹ̀ fún ìdí ni tọ́lọ́ba fi ní kánàbí ọmọ sọ fáwọn ará maka pé má kún tùbí dá amina rusul èmi ẹ e ṣe àtọ́ọ́dá inú àwọn òjíṣẹ́ ọlọ́run pé ẹni tí ó sírù rẹ̀ tẹ́lẹ̀ àwọn annabi ọlọ́run ti síwájú àwọn òjíṣẹ́ ọlọ́run ti síwájú. Si lọ́lọ́ba sọ fún wa pé bá a ti sọ wáyé kalẹ̀ fún ọ bẹ́ẹ̀ náà la sọ kalẹ̀ fún gbogbo àwọn ọmọ israẹ eh, gbogbo àwọn ànẹ́bí ọlọ́ntàn síwájú ọlọ́ọ̀bá mẹ́nuba àwọn ànẹ́bí ọlọ́ǹbì ọlọ́ọ̀bá ní ànẹ́bí nuhu àti ànẹ́bí ibrahim ànẹ́bí ismail ànẹ́bí ishaq ànẹ́bí yakub àtàwọn asbab ànẹ́bí isa ayuba yunusa haruna àti suleiman àti ànẹ́bí daoud àwọn mẹ́wàá lọ́lọ́ọ̀bá mẹ́nu bà wọ́n bíbí ọlọ́ọ̀bá ni kí ẹ máa lérò páwọn mẹ́wàá yìí ni ọwọ́ ni wọ́n rúṣúlá ń kọ́ kọ́sọ́sọ́nàhùn àlẹ́kàmí kọ́bùl àtàwọn ànábì kan tá a fún ọ wọn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nìbo sanabi sẹ́mi kó tó dìgbà sẹ́mi ni aya ìmọ̀dínà ló ti sọ ọ̀pọ̀ àwọn aya tọ́lọ̀ wọn bá àwọn súra tọ́lọ̀ wọn bá ti ròyìn àwọn òjíṣẹ́ ní mọ́kàlọ́lọ́ wọn bá ti sọ kalẹ̀ kọ́dọ̀ wà nù àpẹẹrẹ táwọn afọ́ni olómọlù kọ́ra ni àáfi mọ súra pé súra maka lọ́lọ́run ọba ti sọ kalẹ̀ yẹn ni pé màkíyà kó tó di pa nàbí ṣe hijira wọn náà ni pé kárí kọ́ mọ ròyìn àwọn ànábì ọlọ́run sọ́lọ́tù ibrahim kò sí èméjì maka ni sọ́lọ́tù ambiya kò aláwọn àwọn òjíṣẹ́ kata àti ròyìn wọn fún ọ tẹ́lẹ̀ síwájú wàrúsùlán lamna susum aleik àtàwọn òjíṣẹ́ kàtà jẹ́ pé a fún ọ níròyìn wọn àwọn òjíṣẹ́ ọlọ́run ọba ń bẹ̀ ṣùgbọ́n a fún ọ níròyìn wọn àti kò sí gbogbo àwọn ànẹ́bí ọlọ́run lọ́lọ́run ọba sọ wọn ní alukọ̀rání kìí ṣe gbogbo wọn náà lọ́lọ́run ọba ròyìn wọn fún wa ní alukọ̀rání torí pé aya sọ pé àwọn òjíṣẹ́ kan wà tá a tẹ̀ sọ fún ọ ṣùgbọ́n ọlọ́run ọba lọ́mọ àwọn òjíṣẹ́ rẹ̀ àdìsí wa táwọn afa ṣe fanfa lórí fífẹsẹ̀ rin rẹ̀ lẹ̀ ṣùgbọ́n ṣàkàlùbá ń lọ fẹsẹ̀ rin lẹ̀ àdìsí àdìsar rọ́bì aláwọ̀ tààlà ànú tó bí anabi sallallahu alayhi wa sallam léèrè pé iye òjíṣẹ́ ọlọ́run kamil anbiya anabi mélòó lọ́lọ́run ọba rán anabi mélòó lọ́lọ́run ọba rán annabi sallallahu alaihi wasallama ne mi'atun wa arba wa ishiruna alfan amma annabi tolon wa bana àwọn náà ni one hundred and fifty four thousand làwọn anabi ọ̀tọ̀ọ̀tọ̀ tọ́lọ̀ wọn bá rán. ọwọ́ abí anabi léèrè sallallahu alayhi wa sallam inú àwọn òjíṣẹ́ mélòó nínú wọn ṣé òjíṣẹ́ yàtọ̀ sí ànàbí àròsúrù yàtọ̀ sí ànàbí yù ọ̀pọ̀ àwọn olùmọ̀ bí wọ́n ṣe lọ́nu ṣùgbọ́n èyí tí wọ́n kà ṣe àpẹnu lórí pé kí ni yàtọ̀ láàrin àròsúrù àti ànàbí àbákan ni wọ́n ní àròsúrù ọ̀nà ni ẹ̀ńtà arántà ni ó ànàbí ẹ̀ńtà sọ wáyé kalẹ̀ fún pé kò nìkan ọmọ fi jọ́sìn ṣùgbọ́n àwọn olùmọ̀ ní elé ọ̀wọ́lé torí pé ara àwọn ẹ̀rí ti ń tọ́ka sí pé àwọn ànẹ́bí ọlọ́run ọlọ́run bá ràn wọ́n pé káwọn náà jíṣẹ́ gẹ́gẹ́ bọ́lọ̀ bá ti sọ fún wọn alukọ̀rọ̀ àní kánà náà sọ́mọ́ tàn wá ìdá bàbá àtàláhùn nàbí yìí nà mo bá ṣìrí nà wọ́n mo dèrè ọlọ́run bá ràn wọn ànẹ́bí náà pé ká máa jíṣẹ́ bákan náà anabi sallallahu alaihi wa sallam sọ pé apákan náà àwọn olùmọ́ni ìyàtọ̀ láàrin ànàbí àti àròsùl òun náà ni ànàbí aràn sí community kékeré kan àwọn èèyàn tá aràn sí èèyàn díẹ̀ ni bóyá bíi family kan la kàn rán sí inú ilé wọn láti gbé dùsí pé jíṣẹ́ fáwọn ará inú ilé rẹ̀ ṣùgbọ́n àròsùl aràn sáwọn ẹni tó jẹ́ pé ọ̀pọ̀ la rán sí ìlú ni la rán Si apákan náà àwọn olùmọ́ni ìyàtọ̀ láàrin a rán tá a a rán èsì tíra tuntun la fún afún tíra ànàbí kan tó ti síwájú gẹ́gẹ́ bí àwọn ànàbí tó pọ̀ tọ́lọ́ ọba ń fún wọn ní tẹ̀wọ́ra alọ́ọ̀bọ̀ gba ànàbí dìde yóò sọ wáyé kalẹ̀ fún ṣùgbọ́n kò ní fún tíra pé tíra tó máa lò àtẹ̀wọ́ra náà lọ́mọ tètè dájọ́ gẹ́gẹ́ bá ṣe ṣàlàyé rẹ̀ láwọn àyè tó ọwọ́ abẹ́ anabi sallallahu alayhi wa sallam léèrè pé inú àwọn anabi yìí tọ́lọ̀ wọn bá rán one hundred and twenty four thousand mélòó ló jìṣẹ́ nù wọn anabi ní àwọn ọgọ́rùn-ún mẹ́ta àti mẹ́tàlá three thirteen ni làwọn òjíṣẹ́ nù wọn àti wọn pọ̀ mélòó lọ́lọ́ọ̀bá sọ fún wa ní alukọ̀rání twenty five péré lọ́lọ́ọ̀bá dákọ̀ wọn fún méjìdínlógún lórí ara إنه سورة الأنعام وتلك حجتنا آتيناها إبراهيم على قومي نرفع درجات من نشاء إن ربك حكيم عليم ووهبنا له إسحاق ويعقوب كلا هدينا ونوحا هدينا من قبل ومن ذريته داود وسليمان وأيوب ويوسف وموسى وهارون وكذلك نجزي المحسنين وزكريا ويحيى وعيسى وإلياس كل من الصالحين وزكريا وإسماعيل واليسع ويونس ولوطا وكلا فضلنا على العالمين àwọn eighteen tọ́lọ́ ọba dákọ̀ wọn lójú kan náà ṣùgbọ́n àwọn méje yòókù ọlọ́ọ̀ ọba dákọ̀ wọn láyé ọ̀tọ̀ọ̀tọ̀ làfa kó gbogbo wọn sọ sójú kan náà ní fìtílkà ọjàtúnà minhum samaniya min báàdì ashrin ó ní nínú ayatollah ọba ti ní wa tilka ọjàtúnà sọ́lọ́tún an'am aláwọn mẹjọ tọlọwọn bá mẹnuba mi bá di asirin lẹyìn mẹwàá ó di mélòó ó di eighteen tọlọwọn bá mẹnuba wàyẹbùkọ sábàtún ó kó àwọn méje wàyẹbùkọ sábàtún wọhùnmù àwọn náà ni wàyẹbùkọ sábàtún wọhùnmù idris hudun sọlihun shuhaibun wakada zulkiflu adamu bil muhtari kọlùkùtìmù wọlé àwọn náà ni idris hud sọ́ọ̀lẹ̀ àti ṣùáìbù لينا ذو الكفل آدم أتى النبي صلى الله عليه وسلم أولين 25 ní twenty five tọ́lọ̀ bá mẹ́ tó sọ fún wa ní alukur'ani nítorí pé ẹjọ́ délé àgbà pa àwọn anabi kàwá pẹ̀lú àwọn ọkọ̀ wọ̀nyí ṣùgbọ́n àwọn anabi yòókù àgbà pọ́lọ̀ bá àwọn anabi tó pọ̀ àmúkọ̀ wọn ò sí pààyàn ìgbà pọ̀ ọlọ́ọ̀bá àwọn ta ọlọ́ba ni wọ́rùsùnà nǹkan kọ́sọ́sùnà hùm àlẹ́ àtàwọn ànẹ́bì kan tí a dákọ̀ wọn fún ọ táàrò yín wọn fún ọ dájúdájú àti ṣèkí ni o aṣọ wáyé kalẹ̀ fáwọn náà wọ́rùsùnà lẹ́mdọ́sùsùn àlẹ́ àwọn èyí tá a ti sọ fún ọ síwájú tẹ́lẹ̀ nílùú mẹ́kà àtàwọn èyí tá a tẹ̀ ní mẹ́nubà wọn gbogbo wọn pátá ọlọ́ọ̀bá sọ wáyé kalẹ̀ fún wọn kọ́dà wàkàlẹ́ dájúdájú ọlọ́run ọba bá nẹ́bí musa sọ̀rọ̀ tẹkílíìmá tẹ̀wùkìdù ni ìyẹn ni pé ọ̀rọ̀ tó yanjú ọ̀nà tí ó sì pé a fi nǹkan là ànẹ́bí musa gbọ́rọ̀ ọlọ́run ànẹ́bí musa gbọ́rọ̀ ọlọ́run eléyìí ni ntọ́jú ọ̀ràn yẹn kéèyàn dí ọ̀kan kọ́gbà pé ọlọ́run ọba máa sọ̀rọ̀ bó ṣe tọ́ sọ́lọ̀ tàbá lọ́wọ́ bá ń irú sọ̀rọ̀ tọ́tọ́ sọ́lọ̀ ṣùgbọ́n àwọn kan tí wọ́n fẹ́ yí ọ̀rọ̀ ọlọ́run ọba ní èdè eh, larubawa ní náwù kọ́dà bó ṣe náwù bẹ̀rẹ̀bẹ̀rẹ̀ tẹ́yàn bá kà á ní sẹ́ńpẹ̀ ń fáìlì àti mọ̀ olùbíyì fáìlì gbogbogbò àwọn onímọ̀ agbarú fa nímọ̀ agbàgbọ́n mà so níbi bí ìta ni fáìlì nígbà tó ní wàkàlámà láhù musa ta lọ sọ̀rọ̀ aláhù ni ọlọ́ọ̀ba lọ sọ̀rọ̀ ṣùgbọ́n àwọn kan wáyì wọn ni wàkàlámà láhà musa wọn musa bọlọ wọn sọrọ sọ̀rọ̀ ẹ ma wà bùsí kí ló dé kí wọn lọ́dọ̀ tiwọn ìròrí tiwọn pé tá a bá wọn bá jọ èdè ènìyàn nu à ń sọ wọn àti èèyàn wọn jọ nírú kan náà kò lè jọra wọn èèyàn ó ti síra wọn tí lè dàpá kan náà bì lè dàpá kan náà ọlọ́wọ́ bá ní wà kálẹ̀mọ̀ aláhu musa taklima ọlọ́wọ́ bá bá nẹ́bí musa sọ̀rọ̀ ní ọ̀nà tó yọ tí ó pé àwọn ẹni bá fẹ́ tún gbà mí ní english wọ́n ní direct speech. ولما جاء موسى لميقاتنا وكلمه ربه قال رب أرني قال رب أرني أنظر إليك نعم قال لن تراني ولكن انظر إلى الجبل فإن استقر مكانه فسوف تراني نعم الله بابا عليك ولا آية تافاك إلا فاك inú àwọn ẹni tí wọ́n wá tí wọ́n fẹ́ gbìyànjú àti sọ pé aya àti káka ni wàkàlámàláha musa ìpè musa bá ọlọ́run ọba sọ̀rọ̀ ìlànà wa ka aya yìí pé bóòlù ṣe wá tú ọ̀rọ̀ lọ́ọ̀bá tó ní alámàjá àmúsá lèmi ńgbà musa dé àyè tá a sàdéhùn àyè àtàsìkò tá a sàdéhùn pé kọ́ wá bẹ́ẹ̀ ńgbà tó débẹ̀ wọ̀kẹ́lẹ́mọ̀hú rọ́bùhú tọ́lọ̀ ń ọba rẹ̀ sì bá sọ̀rọ̀ hmm. bóòlù ṣe fẹ́ tù ú hmm. táwírù wo ló gbé fún àsìkò sí ẹ méjì àyẹ̀ sọ ṣùgbọ́n pẹ̀lú tá a ti kà sẹ́yìn onípẹ́ kò sí nǹkan kan tó jọ lọ́n ọ̀rọ̀ ọlọ́n kò dàbí ọ̀rọ̀ ọmọ èdè ènìyàn àwọn olùmọ́ni ọlọ́run ọba mú ipe òun bá nàbí musa sọ̀rọ̀ ìyẹn ni pé directly kì í ṣe pọ́sẹ̀ ìran nàbí kan níbi bí kò lè bá a fi ipò musa hàn wá inú dé pé ọlọ́run ọba gbé àjùlọ fún musa àwọn mi yẹ bọ́lọ̀ bá sọ pé tilka rusulu fadalna ba'dahum ala ba'd aw ni minhum man kallama Allah inú àwọn òjíṣẹ́ ọlọ́run ọba àwọn náà nu àwọn tó jẹ́ pé fadalna ba'dahum ala ba'd agbá jùlọ fáwọn kan ju apá kan lọ inú wọn minhum man kallama Allah aláwọn ẹni tó jẹ́ pé ọlọ́run ọba bá wọn sọ̀rọ̀ yẹ bí anabi musa àtòjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam ńgbà wọn ṣe ìsọ̀rọ̀ àti mìíràn anabi sallallahu alayhi wa sallam gbọ́ òun ọlọ́run kọ́dà débi pé àwọn sahaba fi béèlè rè pé rí àjíṣẹ́ ọlọ́run ọgbọ́rọ̀ ọlọ́run sóòrí ọlọ́run anabi ni nurun anna arahu ìmọ̀lẹ̀ lọ́lọ́run bó mo ti fẹ́ rí ìdí ni tí aisha bá ti fi sọ fún wa pé gbogbo ẹni tó bá sọ fún yín pé anabi rọlọ́run lójú ẹ sọ pé rọlọ́pàá nítorí ìdí eléyìí ọlọ́ọ̀bọ̀ ọba àlékí ọlá ní wàkàlẹ́mọ̀ allahu musa tẹ̀klima ọlọ́ọ̀bá ní rusulan àwọn òjíṣẹ́ kẹta àrán tó jẹ́ pé mubashiri iná wọ́n ń fáwọn ẹ̀hún olùgbàgbọ́ òdodo nírò dùnú ìgbẹ́tẹ́ bá tẹ̀lé ń tọ́lọ́wọ́n bá wí àlìjánà lọ́lọ́run ó fi sẹ́yìn lẹ́sàn o wọ́n mú ń dìrí iná wọ́n sì jẹ́ àwọn olùkìlọ̀ fẹ́ntọ́ kí ló tọ́lọ̀ ọba fìrún òjíṣẹ́ ọlọ́ọ̀bá ni lè aláyẹ̀kúnà lè náà sí aláàláyẹ̀ hujjẹ́ tó bá àdà rọ́sùn kí ọmọ ẹ̀dẹ́ nìyàn bá a má rí àwíjàre lẹ́yìn ìgbà táwọn ànẹ́bì ti wá bá pé ọlọ́ọ̀bá ní tí òde ń sìn ọ́ ni pé ìmọ̀ bí ń ti sìn ọ́ kò sẹ́ni tó mi pé kí n sìn ọ́ káwíjàre èyí ò lè mọ́ sí bẹ́ẹ̀ ló jẹ́ kọ́lọ́ọ̀bọ́ ń ráwọn òjíṣẹ́ o kò sí pé èmi ọ̀gbọ́ o Ah ah, ló kú nísìn kò sí pé wọn ò wí fún mi o wọ́n wí fún ọ̀wọ́ lọ tẹ̀lé ọlọ́run ọba sóun aláṣẹdọ́gba lọ́lọ́run káwọn èèyàn ọmọ ni ìwọ ọlọ́run torí ipá wọ̀ ọ̀gbọ́ ààrẹ nìkan sọ fún wa pé bá ti sin lọ́run ìní òjá jọ́sìn fún ọ ló já máa sin nǹkan míì ọlọ́run ọba ní ìdí tí mo fẹ́ràn àwọn òjíṣẹ́ nù lè aláyà kó na lè ná sí alọ́láyà ó tó ń bá dẹ̀ rọ́ṣùn káwọn èèyàn ó lè bá àmàlà wíjà rẹ̀ ń wájú lẹ́yìn ìgbà tọ́lọ̀ ọba tó ti rán àwọn òjíṣẹ́ sí wọn àtẹ̀ntọ́lọ̀ ọba rún jíṣẹ́ sí tó sẹ́sìn bó ṣe wù òun ló ti ra rẹ̀ o ọlọ́run ọba rún jíṣẹ́ sí ọ pé bó ṣe sẹ̀sìn rẹ̀ ni wọ́n wá sẹ́sìn bó ṣe wù ọ́ ìwọ ló ṣe ra rẹ̀ o torí pé ọlọ́run ọba ti parí iṣẹ́ ọlọ́run ọba sì ti ní àwíjàre lórí rẹ pé mo rán ànábì sí ọ kọ́ sọ fún ọ kọ́dà kó ṣe níṣẹ́ kó orí bó ti sẹ̀sìn tiẹ̀ ẹ̀ńtọ́ bá wá kọ tí ọ tẹ̀lé kò ní ráwì járe wájú ọlọ́run kọ́lọ̀ ọbọ̀ sànù wa ọlọ́run bá ní azizan hakima dájúdájú ọlọ́run ọba jẹ́ ọlọ́run ọba àlékè ọlá ọjẹ́ azizan ọba tó bú àyà níjọba rẹ̀ ni kò sẹ́nìkan tó jagbára ọlọ́run ọba lọ kò sẹ́nìkan tọ́lọ̀ ò lè hakima ọba tó pé lọ́gbọ́n níbi àwọn ọba tó pé lọ́gbọ́n níbi lórí àwọn gbogbo ntọ́lọ̀ wọn bá se lófin gbogbo ntọ́lọ̀ wọn bá láàálẹ̀ lọ́nà ó kún fọgbọ́n ni oníkálukú gbogbo ntọ́lọ̀ wọn bá ní ọmọ jẹ́ èyí tó fi lóore jù fún ni ọlọ́wọ́n bá gbé gbogbo nǹkan sáyé tọ̀tọ̀ sí nítorí ìdí eléyìí ẹlẹ́ àyà ń sọ fún wa pé ọlọ́wọ́n bá rán àwọn òjíṣẹ́ pẹ̀lú hikima kìí ṣe pọ́lọ́ kàn ràn wọn pẹ̀lú eré la kí wọ́n lè bá àjíṣẹ́ fọmọ ẹ̀dẹ́ ènìyàn kó lè bá àmàlà àwìjàre abẹ́ eléyìí gbéra rẹ léèrè bóòlù ṣe ń kírun sóun kírun bá nàbí sí ní akíbáyì torí pé nítorí jẹ́ kọ́lọ̀ bá wọn nàbí nù tó bá jẹ́ pọ́n kálukú bó bá ṣe wù ní ọmọ ṣe nǹkan rẹ̀ afáwa kan máa sọ pé kò sí tùmọ̀ kò ní tùmọ̀ kọ́lọ̀ bá wọn nàbí nù tó bá jẹ́ pọ́n kálukú ṣe wù léde yorùbá lẹ́nu wọn lọ́hùn bó ṣe wù ní làásẹ̀ mọ̀lẹ́ ẹni ìsìlámù ọ̀gbẹ́lẹ̀ wọlé o. lọ́dọ̀ wọn lọ́ọ̀ ni wọ́n pe ìsìláàmù ní mọ̀lẹ́ ọ̀tọ̀ nǹkan ní tí wọ́n sọ igbó bó ṣe wu ni láti kò sí bẹ́ẹ̀ nu ìsìláàmù ni ò ṣe torí tí ọba ṣe bẹ́ẹ̀ kò sáǹfààní pọ́lọ̀ ọba aráwọ̀ òjíṣẹ́ ọlọ́run ọba aráwọ̀ òjíṣẹ́ sọlọ́lá àlẹ́ òṣèlè ọ ó ṣe kí wàá lóde sọ طيب نعم لك وعليكم السلام نعم نعم ẹ last year. now. èmi now. báwo ni ẹ̀ ń bẹ́ yọ ṣùgbọ́n. tó masha allah ah, ìbéèrè tí wọ́n sọ pé ẹn tí owó tó ní lákàùnt ó tó yọ zaka owó yẹn ó dẹ̀ generated through salary ni

ẹlẹ́ẹ̀kẹta howland kamilan owó yẹn gbọ́dọ̀ pé ní sọ́ọ̀bù kó sì tọdún kan ní sọ́ọ̀bù so tí wọ́n béèrè ní ìsìn ni pé lọ́dún yìí ní ìsìn àbí ní lẹ́sìn òní eighteen ramadan owó mi pé ó pé owó zaka lẹ́sìn yẹn ní ti yọ zaka àbí torí pé kì í pọ́dún kan nígbà wọn á béèrè ní ìsìn owó yẹn ti pè zaka ṣùgbọ́n ó ti lé. through salary náà ni ṣé màá kà calculate zaka owó tí èsì ni pé tọ̀ bóyá last time ó jẹ́ one million naira ni mo ní l'account ní èsì ńgbà mo sí wọ́n ní mo ti ní one point six million naira ṣé one million naira nìkan ni màá yọ ni àbí one point six torí pé six hundred thousand tó kù ohun ẹ̀ tí mature let's use that language kò tí mature eh, la àwọn olùmọ́ni dúkìá tó bá jẹ́ sọ́ọ̀sì wọn kan náà ìṣirò kan náà ni ọmọ jẹ́ mo rò pé dúkìá tó bá jẹ́ pé sọ́ọ̀sì wọn kan náà ni yọmọ lera wọn bá náà ni ìtumọ̀ kan náà ni ọmọ gbà nítorí délé my current balance nísìn mo ní one point six million the same thing through uh, salary náà mo ti generate ẹ̀ so ìdájọ́ salary náà ni ọmọ gbà mo rò pé so ilẹ̀ yóò fi yọ zakati the current uh, balance tó ní ni yóò fi yọ ni yóò fi yọ zakati wàláwù tá a lára àlọ́ naam. naam. naam. Eh. naam. Eh. naam. naam ẹni tó wà hmm. so tó sàn lọ owó kiri náà lówó hmm. so tí báńkì wa fún mi lò hmm. ṣé òun tó gba lóhùn òun náà dáná ìbá àbí àwọn tó tó fún mi ni wọ́n dáná ìbá. báyìí tá a bá wo àwọn báńkì tá a nílé ní tọ́jú wọn mọ̀ pé wọ́n conventional lórí àwọn bàbá wọn ṣe generate owó tí wọ́n ṣe ṣe kí ni wọ́n ṣe so irú àwọn banks bẹ́ẹ̀ tá a ní lónìí sáwà tá a ń transact pẹ̀lú wọn ṣé ìdájọ́ pàwọn náà ń ṣe rìbá ni là tá a máa ń transact pẹ̀lú wọn tí è ní bá bí rìbá èmi kan kó wọn mo ń kó wọn mi síbẹ̀ mo sì ń gbowó mi a lè sọ pé generally ó ti tà á mú pẹ̀lú rìbá o ṣe ó ó dáwó pọ̀ pẹ̀lú rìbá ṣùgbọ́n abala kejì ni pé sóun kún wọn lọ́wọ́ àbókùn wọn lọ́wọ́ èyí tí ọmọ túmọ̀ sí pé òun kún wọn lọ́wọ́ ìgbìyànjú rẹ̀ pé tó ọba lọ alternative is better kọ lọ fún alternative torí pé necessity lójú ọmọ ẹ̀bẹ̀ lábẹ́ wọn tí necessity bá sì ti kú òyìn ni pé tó ọba ní alternative so kéèyàn padà sí alternative nítorí fi dáa jù nù ẹlẹ́ẹ̀kejì nípa ẹntì bọ́yá fìtínà kan ìdààmú kan ló mú kọ̀ wá ríbi tó ti lè yáwó àfi ní báńkì wọ́n wá fún ní báńkì báńkì wá fún lówó èlé wọ́n fún ní wọ́n yá lówó pẹ̀lú owó èlé sóun náà máa jẹ́ ti ẹ̀sẹ̀ onírìbà ń bẹ lórí rẹ̀ yọ́ọ̀ máa jẹ́ ti ẹ̀sẹ̀ onírìbà ń bẹ lórí rẹ̀ mọ̀nà àyàfi tó bá jẹ́ nǹkan kan ló mu lọ gbowó náà dọ̀rúra kí la pẹ̀lérò pẹ̀lú dọ̀rúra torí pé àwọn èèyàn wọ́n ti sọ dọ̀rúra di so flexible ọ̀fẹ́ pààrọ̀ lé làrúrí ni ọfẹ́ pààrọ̀ ọkọ̀ làrúrí náà gbogbo nǹkan làrúrí ní sẹ̀mí tiẹ̀ kọ́dẹ̀ tó fẹ́ pààrọ̀ sẹ́ẹ̀tì náà wọ́n sọ fún mi pé làrúrí lójú wọn lọ gbà. n táwọn èèyàn táwọn olùmọ̀ ń pè ń dọ́rù ra n tó dé pé tọ́ọ̀bà ṣe ó lè la ẹ̀mí lọ ní jẹ́ dọ́rù ra o tọ́ọ̀bà ṣe ó lè la ẹ̀mí lọ. ọ̀lẹ́ni ọ̀lẹ́yìn àná ọsibítù báyà wọn dàgbà kàn fọ pé tẹ́ bá kó ọ̀tánù o gbogbo ibi tó lè sáré lọ sáré bọ̀ òwúrí torí bẹ́ẹ̀ ló fi gba zaka ló fi subhanallah ló fi lọ gba eh, owó rìbá eléwu a lè larúrí sun ọ débẹ̀ torí pé ó lè la ẹ̀mí lọ tí wọ́n gbó nǹkan yòókù tó jẹ́ pé hàn ah, torí flash nǹkan tó ọkàn fẹ́ ṣe táyé eléyìí ṣe larúrí o eléyìí ṣe larúrí ẹ̀yàn máa ma lọ dẹ́sẹ̀ nítorí ìdí eléyìí. ẹ̀ńtọ́ba gbogbo tó lè sunyàn ẹ̀ńtọ́ yẹ ká máa rò tá a mọ̀ fún mùlù quran àtọ̀rọ̀ sallallahu kí owó ebi ká fi gbọ́ bùkátà ni àǹfààní owó náà ni pé ká fi ra dùnú mo ní ìdí báyìí mo rí mo rí báyìí ọlọ́wà fi yẹ wa pé tí kẹ́ ẹ gbádùn rẹ̀ ó náà owó o ọkọlẹ̀ ńlá lóòótọ́ o ṣùgbọ́n lè gan di mùsíbà fún torí pé n tí jẹ́ ọgbádùn dúkìá làlùbáríkà tọ́lọ́wọ́ bá fi sí wàláyé bó bá ṣe bó tilẹ̀ òkú wọ́pọ̀ tọ́lọ́wọ́ bá fi lè fa àlùbáríkà kó láàrin rẹ̀ ó di mùsíbà o ó dowó fìtínà o ọlọ́ba sọ pé yẹm hakunláhù rìbá wọ́n yóò rí bí gbogbo owó rìbá pátá gbogbo transaction rìbá pátá ọlọ́run bá ní òun ọ̀ parun òun ọ̀ yọ àlùbáríkà kò bẹ̀ ọkàn máa jẹ́ olówó nù pépà ni ọkàn kó pépà lásán lọ́kọ̀ lè ra dùnú fún ọ nítorí jẹ gbogbo mùsíbà tí èèyàn bá lè mọ òkú òun bára rẹ̀ lópin ìgbà tí ọba ti la ẹ̀mí lọ rántí pé bọ́ ọba fowó rà owó tó ọfẹ́ ló fẹ́ fi séhùn kì í ṣe dandan kọ́ wá dùnú fún ọ owó ẹkún èèyàn sì fi ra jẹ̀rin o ò lè gba owó lọ́nà tí ó tọ́ kọ́ wa lọ fẹ́ fi ra dùnú kò pọ́síbò nítorí dé ìkéyàn bọ́ lọ́wọ́n bá dúró làrúrí gẹ́gẹ́ bá a ṣe sọ tó bá jẹ́ ní tó jẹ́ pé yóò la èmi lọ ọlọ́run bá rí i pé èèyàn ti gbìyànjú rẹ̀ ṣùgbọ́n tí ẹ bá ṣe bẹ́ẹ̀ àlẹ́tẹ̀ bá kú o àwọn ẹni tí wọ́n gbé ẹjọ́ àwọn ẹ̀rọ àwọn statistics wọ́n fi yé wa pé over ninety percent ẹni tí ń lọ gba interest bank wàláì kìí ṣe làrúrí àjẹ́ àmúni o over ninety percent kìí ṣe larúrí àjẹ́ àmù ọ̀pọ̀ rẹ̀ fìtínà ayé iná ni ọ̀pọ̀ rẹ̀ fìtínà ayé iná ni mo fẹ́ dà mo fẹ́ dà mo fẹ́ dà nítorí ilé kájẹ́ tó páyọ̀ ọlọ́run ọba pọ̀lá òtà ara àlọ́ àrùkọ̀sọ̀tọ̀ báyà béèrè méjì tá a fi kásá ẹ̀ lẹ́yìn máṣá. sáàjò lálàlà eléyìí ń sọ owó èlé àjọ ṣe máa ń dàgbọ́ wọ́n dá wa lórí tọ̀ bí wọ́n fi wọ́n fẹ́ kó owó san owó ok ada bọ́yẹ̀ ẹgbẹ́ kan ládàálẹ̀ so àwa sàdéhùn pé tó a máa dá bọ́yá ẹgbẹ̀rún méjì so gbogbo ẹni tó bá ti wá kú tọba ti pé ìwọ ló kó lọ́sẹ̀ yìí bọ́yọ́ sí ọ̀sẹ̀ wọn kó tọba kó iye kan wà tó fi ilẹ̀ nínú iye tó kó tí ń túmọ̀ sí pé bọ́yọ́ owó dàgbàsókè kò sí tó burú bẹ́ẹ̀ léwu torí kèsè pé wọ́n kèsè pé ọ̀sán ọ̀sán interest kò sí tó burú gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn ẹlòmíì cooperative kan wà sọ pé kó o tó ra ọ̀ ra kó tó gba wọn la application form ordinarily paper tó lè ṣe photocopy in five naira ni small application form five hundred naira and wọ́n kà kópe just source of income àti sustaining e by a cooperative ní táwọn olùmọ́sọ pé eléyìí ò burú mo rò pé eléyìí kò sí tó burú lábẹ́ rẹ̀ bákan náà ẹ̀ńtọ́ yáwó ńgbọ̀ yáwó kò sí májẹ̀mú wípé ó fi nǹkan kan lè bọ́yọ̀ yáwó fi ṣe bísínẹ́sì kan yìí. ngba to se business olobo olobo ba se o jere to po ewo to ya 100000 o folo wo lowo re o se ko to inu ere ti mo je o wo na da kun tun gba du gugu mo si elewe riba mo ro pe elewe riba eleyi ni wọn ma pe ni qardan hasanan al qardul hasan mo ìdí nìyí tó fi jẹ́ pé sísẹ́mù islamic banks wọ́n fi máa lo kordul hasan torí ẹ̀ ló ń bá wọn rò pé ah, wọ́n dọ́ọ̀dì rìbá wọn tún wọn fáwọn èèyàn lówó èlé láà torí pé ní islamic principle owó tó ọba deposit sí bank ọ̀ya báńkì lówó ni mo rò pé kordù ni ọ̀ya wọn lówó ni ìdí nìyí tó jẹ́ pé kìí ṣe pé ẹ fẹ́ jọ dòwò pọ̀ torí tó ọba jẹ́ pé ẹ jọ dòwò pọ̀ tó ọba fi sí investment account tí báńkì bá lukudéètì ìwọ náà lukudéètì nù under islamic law ò ní gbé wọn lọ ilé ẹjọ́ kan torí pé lópin ìgbà tó bá ti wà established beyond reasonable doubt ipe wọn shortage bá business tí wọ́n ṣe ìwọ náà kò shortage ṣùgbọ́n tó bá jẹ́ pé ọkàn yá wọn ni gbogbo tó lè wọ̀ ṣe báńkì wọ́n dáwọ́ rẹ̀ padà mo rò pé type ìdí nìkan fi ṣe pé wọ́n á mọ̀ rò pé ńgbà tó yá wọn lówó tíṣẹ́rí àti faramọ́ alqardul hasan oní pé ẹni tó fẹ́ sanwó ńgbà tí wọ́n yá lówó ńgbà fẹ́ san padà ṣẹ̀rí àyọ̀ǹda ipe kó fi nǹkan lè láì kò se mọ́jẹ̀mú rẹ̀ ti tẹ́lẹ̀ o èyí sọ pé in islamic bank wọ́n fi máa lo ilé all deposit owó àti ẹni tí àwọn kan gbọ́ alert tí wọ́n sọ pé abọ́ fi iye báyìí sí torí pé ọ̀yá wọn ló wọ́n lò at their own discretion inú wọn fi fún ọ ní tó wú wọn kì í ṣe pé ẹ̀sán mọ́jẹ̀mú bẹẹ níbi tí competition competition ti wà torí pé yẹn lè mọ̀ ọ́ pé a ṣé kí wọ́n ti pé wọ́n ń dọ́gbọ́n fún mi báyìí tí wọ́n bá deposit two million naira wọ́n fi ṣe business láàrin ọdún kan wọ́n á máa two wọ́n á máa send báyà three thousand naira kan sí mi ten thousand naira kan sí mi tí wọ́n ọlọ́run ọmọ yẹ èrè tí wọ́n jẹ. ibi bí báyà sori tí ó sì competition ó ṣe ṣe kọ́ pé iye tí wọ́n mọ̀ fi lè fáwọn èèyàn lè mọ́ pọ̀ ṣùgbọ́n ní west ibi tó yẹ àwọn banks yẹn ti pọ̀ tó ṣe pé competition pọ̀ in tí wọ́n máa fáwọn èèyàn ọ̀pọ̀ ọgbà gan ó ju ti conventional banks lọ torí pé láti facilitate customer káwọn èèyàn mọ̀ pé ah, àwọn ilé tí wọ́n bá mọ̀ sí business iye tó mọ̀ fún yàn máa pọ̀ torí rẹ̀ ló ń fi deposit bẹ̀ wọ́n tètè rí customer ṣé èèyàn wá lè deposit pẹ̀lú àníyàn èèyàn masala kan tó nù tọ́ dá dúró gbé tọ́ ah mo mọ̀ pé jaiz ní sẹ́ tọ́ bá deposit bọ́yá láàrin ọdún kan tí wọ́n bá ṣe business ah wọn ara tó máa báyàn fi nǹkan lè apá kan náà àwọn olùmọ́ ni ọ̀tọ̀ ṣùgbọ́n tó torí pa nàbí sallallahu alayhi wa sallam gbogbo ìgbà tí wọ́n bá fún anabi tí wọ́n bá nàbí bá yá nǹkan àbí tí wọ́n bá yáwó gbogbo ìgbà tí wọ́n bá dá padà n tó fi dáa ju n tó fún lọ ní òfin fún ọ padà àwọn sàhábà sì mà bẹ́ẹ̀ anabi sọ pé ẹ má yà mí lówó mọ́ torí pé ẹ ti mọ̀ pé which means automatically ọkàn ọmọ ẹ̀dẹ́ ènìyàn ọ̀rọ̀ mọ́ yàtọ̀ bá fún anabi tí anabi bá fẹ́ san masha allah anabi ó tún ra fi nǹkan lé so n tó fẹsẹ̀ ẹni lẹ́sìn ni pé kò sí ní tó burú lórí eléyìí ọláwùtà aláàlọ́ ọ̀rọ̀ owó òfò tí wọ́n sọ sẹ́lẹ̀ ọ̀tọ́ sí pé afẹ́gbẹ́ afúradà ń dájọ́ wà èmi mẹ́tọ́ pé èmi mo lé agbádájọ́ àjọ ní ti fún ká fún adájọ́ èmi tí wọ́n agbádájọ́ àjọ yìí tó gbà tẹ́lẹ̀ kọ́ ẹ̀rọ yókù tó bá pàjọ yíyọ owó òfò mẹ́. kí ni túmọ̀ owó kò tọ́ bá jẹ́ pé payment as service ni kò sí tó burú tó bá jẹ́ pé payment ẹ̀mí ṣe sẹ́fún yín pé mi máa mọ̀ gbàjọ máa lọ lágbájá àbí ẹni máa mọ̀ kájọ lọ we now agree pé owó sẹ́ẹ̀mi ti pẹ́ kájọ ẹ̀ mọ̀ san fún mi kò sí tó burú ìjára ni mo rò pé torí pé kèé sèmi mọ̀ yọ lówó dẹ́gbò pé wọ́n sọ pé owó tí mo yọ ni ah ìwọ náà mọ̀ pé gbogbo owó àwọn alágbájá ńlá pàjọ pọ̀ kó fún ọ kèé sẹ́ńtọ́ yáyàn lówó ní bẹnẹfìtì ẹni tó rẹ̀ ní bẹnẹfìtì

tọ́kùn ní ṣàǹkó àti ìlàgbà tó bá jẹ́ ábílẹ̀ àti ìlà ìgbà tó wà lọ tó wọn fún pé ọ̀pọ̀lọpọ̀ wọn pé wọn bá wò ah. pé tó wọn pé ìyàrá ìjọpọ̀ ìjọba tó bá lọ bí ọkọ̀ ní ogun ti lọ lọ fún wọn láti bá wọn á hmm. ṣe àtìkọ́ àtọ̀tọ̀ ní gbọ́dọ̀ tó bá lọ bí ọkọ̀ tó tó ń àtìgbọ́ yẹn pọ́nà throughout eh, especially lókè ọ̀yà ń bì kọ́dẹ̀ lómi gùn ní tẹ bá bẹ̀rẹ̀ pé kiri ọdẹ tí ó lò jáàbù ní ìsìlọ ra sán pẹ̀rẹ̀ o tẹ́lẹ̀ kò ní lò jáàbù kò ní borí ẹni tó ti dọmọ ege 18 19 20 21 22 bá yóò ní nígbà tó tí lọ́kọ̀ òun sì á mọ borí tí ò tí lọ́kọ̀ yóò kírun tó tí lọ́kọ̀ gbogbo àwọn èèyàn tí yẹn lórí rẹ̀ àti gbọ́gbà ó ti tẹ́rù gbénu islam mi ní wọ́n ti sọ pé balaga yẹn ni pé ó ti dépò tọ́jú pé ni wọ́n máa fi pè ní mukallaf mukallaf yẹn ni pé ẹni tó ti tẹ́rù gbé òfin islam ti wà lórí rẹ̀ nítorí délé gbogbo orú ilé àìmọ̀kánni ara ẹlòmíì sí ìmọ̀ ìtẹ̀lẹ́fẹ̀ẹ́ nù ni ọmọ mi ìmọ̀ ìtẹ̀lẹ́fẹ̀ẹ́ nù ni sùmọ́fẹ́ ọlọ́wọ́ sọ pé ó dìgbà tí èèyàn bá lọ́kọ̀ àbí kó tó bá níyàwó kó máa jẹ́ ọ̀ràn àyàn lórí rẹ̀ kó sì ń tọ́lọ̀ bá ṣe lẹ́tọ̀ fún un. ọwà láàrin àwọn ọkùnrin náà o ẹlòmíín tí ó jọ pa léyánu gbẹ́gbà tó wọ́n níyàwó ọlágbára léyà ń gba sálárì o ànábì ṣe léyà lọ́nà yẹn yọ àwọn sọgbà níyàwó nígbà tó níyàwó àbí wọn lọ mọ léyà ẹ̀gbọ́n wọlé ń fún oṣù tọ́pọ̀ àti gbogbo àwọn kọlọ̀bọ̀ sàmọ̀nà wa tààlà láìsí. naam. naam. bo loan machine àbí loan owó ẹ̀yìn tó yàtọ̀ loan machine in most cases bọ́yá be higher purchase normally tí mo bá lówó mi lọ́nà ìsìn tí mo bá fẹ́ lọ ra mọ́ṣíìnì yẹn hundred thousand Mara. rà ṣùgbọ́n wọ́n gbé wá cooperative wá gbé wá níbi kí ni wọ́n ní tọ̀ nígbà jẹ́ pé ọdún méjì ló fi sanwó rẹ̀ iye táwọn ọ̀tà fifty one fifty ni sẹ́ńpò ti lé ju ètò ọ̀là rẹ̀ kí ni òmù jẹ́ rìbá àbí transaction ti ṣe rí ọ̀fara mọ́ wọ́n náà ní pé tá a bá sòwò méjì níjókòó kan náà pẹ̀tọ̀ tọ́ ọ bá mú lọ o hundred thousand sọmọtọ́ bá jẹ́ pọ́ ọmọ ẹ̀sán díẹ̀ díẹ̀ one fifty eléyìí ní sẹ̀rí ọ̀fara mọ́ ṣùgbọ́n tá a bá dúwà ní tí wọ́n pẹ́ ní albert obi taxit tí alákọ̀wá tí wọ́n kọ lórí rẹ̀ ó kọ rẹ̀ ní albert obi taxit torí pé àwọn afa ṣe dìbẹ́tì lórí rẹ̀ tọ́pọ̀ ṣùgbọ́n sheikh abdulaziz bin baz àtàkùn àwọn afa ní saudi àwọn fara mọ́ pé bẹ́ẹ̀ obi taxit ẹ mọ́sọ̀wọ́ méjì pẹ̀tọ̀ mansini yóò lọ́dọ̀ cooperative one fifty ni gbòkówó rẹ̀ wá ní sin one fifty ni bọ́jẹ́ pọ́ wàá rà based on the scheme tá a ti nílẹ̀ ọmọ sanwó rẹ̀ fọ́dún méjì one fifty ni tọ́ba jẹ́ bẹ́ẹ̀lì yẹn ṣe ń gbaru mansini báyìí kò sábúrú àyíkàkùn rìbá mo rò pé eléwọ̀n àníkàkùn pé rìbá ni torí pé òwò láti wọ́n ló sì fara mọ́ mo rò pé ṣùgbọ́n tí ó jọ tọ́ba ti fi lè jẹ́ ní ìjókòó kan náà tọ́ra nàbísọ̀ lọ́wọ́ àlẹ́ wọ̀ sẹ́lẹ̀mà ni. èèwọ̀ naha náà rasulillah sallallahu alayhi wa sallam an bẹ̀yà àtẹ́yìn fi bẹ̀yà òwò méjì ọ̀tọ̀ọ̀tọ̀ nú òwò kan nǹkan kan náà la fẹ́ ra ṣùgbọ́n wàá sí òwò ẹlẹ́nu méjì tọba lówó iye ni tọba jọ ọmọ iye báyìí ni ṣẹ̀rí ọ̀fara mélòó ni ẹ̀dúró lórí nǹkan kan náà torí ni ṣùgbọ́n torí pé ẹni tó fẹ́ rà ní ìsìn kọ́ wa dọ̀ rẹ ẹni tó kówó lọ́ ní ìsìn kọ́ wa ẹni pẹ́lẹ́pẹ́lẹ́ náà kọ́ náà wa make a standard pé tọ́ iye nǹkan báyìí under cooperative yẹ báyìí là ń tà tàbí kó sì jẹ́ pé under law murabaha murabaha ni pé láti rí bùhù nìyẹn ni pé èrè máa bọ̀ fèrè lé mọ́mọ́ iye tí kìíní ìjẹ́ ní ọjà gbogbo iye tí ẹ bá rà wá ẹ sá sọ iye tí ẹ rà ẹ̀mí ọba yẹn ti percentage báyìí kù àwọn cooperative wa ti wọn máa ṣe bẹ́ẹ̀ wọ́n ti ní policy gbogbo ní táàbà bọ̀ rà lápèjúwe èrè wọ́n máa jẹ́ ten percent total amount àbí fifteen percent total amount ó ti wà clear so tó o bá lọ pé mo fẹ́ ra mọ́tínì pẹ̀tọ̀ wọ́n mọ etí mọ́tínì cost lọ́jà pẹ̀tọ̀ cost price ẹ̀ ní lọ́jà one fifty But ọba wa fifty tàbí ten percent total amount ìní ọmọ jẹ́ èrè wa automatically buy uh, fifteen thousand or so àbí so which means total yẹ tá a wọ́ta fún one hundred and sixty five thousand lórí bẹ́ẹ̀ lẹ́sìn agreement kò sí tó burú kò sí tó burú kọ́lọ̀ bọ́sà mọ̀ náà wa wọ́n láwùtà àlàálẹ̀. اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معصيتك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تهون علينا مصيبات الدنيا ومتعنا بأسماعنا وأبصارنا وقواتنا ما أحييتنا واجعله الوارث منا واجعل ثارنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا تسلط علينا من لا يرحمنا سبحانك اللهم وبحمدك